hallelujah. praise the lord. olúwa fẹ́ gba àwọn ìyànjú ọ̀rọ̀ rẹ̀. lord we want to bring a message to the people. ní orúkọ jésù jẹ́ kí ó yé wọn. in jesus name give them understanding lord. Amen. amen. arákùnrin àti arábìnrin. Brothers and sisters, a fẹ́ sọ nípa Jésù Kristi. We want to tell you about the coming of Jesus Christ. Torí pé Bíbélì sọ pé Jésù tá wí yìí ó ń padà bọ̀. The Bible tells us that Jesus is coming back nígbà tí Jésù gòkè lé ọ̀run. When he went to heaven. Lẹ́yìn ìgbà tí ó ti jíǹde. After his resurrection. Bíbélì sọ pé. The Bible says. Àwọn áńgẹ́lì pé. That the angels testified. Jésù kan náà yìí. That this same Jesus. Tí ẹ rí tó ń gòkè lọ sí ọ̀run yìí. That you see ascending to heaven. Yóò padà bọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́. Will return in like manner. Láti ọ̀run wá sórí ilẹ̀ ayé. From heaven to the earth eléyìí wà ní ìṣe àwọn this is in the book of Acts. orí kìíní. chapter one. arákùnrin Brothers and sisters, I want you to know that Jesus is returning back to earth. If you know he's coming back, are you going to be able to stand before him? Can you stand before him when he returns? I'll tell you one of, one of my experiences. Let us first look at the book of Revelation chapter one ẹsẹ̀ ìkeje from verse seven. it is written that. and Àníṣe láti sọ nípa ìpadàbọ̀ about Kristi yìí. Talking about the return of Jesus. Bíbélì sọ pé. The Bible says. Kíyèsí. Behold. Ó bọ̀ nínú àwọsánmọ̀. He cometh with clouds. Gbogbo ojú ni And every eye shall see him àti àwọn tí ó gun pẹ̀lú. and they also which pierced him. àti gbogbo orílẹ̀-èdè ayé. and all kindreds of the earth. ni yóò sì máa pohùn réré ẹkún. shall well because of him. níwájú rẹ̀. even so. bẹ́ẹ̀ náà ni. amen. mo fẹ́ sọ nǹkan tí ojú èmi yìí rí. Let me tell you an experience of mine. Eléyìí jẹ́ àlá tí mo lá ni o. This was a dream that I had. Màá sọ ọjọ́ náà gan-an fún ẹ. I'll tell you the day. Ọjọ́ kìíní oṣù kìíní. This was January 1, 1972. In 1972. Nígbà yẹn mo ṣẹ̀ṣẹ̀ At that time I was I was uh, just admitted to the University of Ife. A kẹ̀ṣẹ̀ holiday kinini. And we just had our first uh, holiday. Ní ọjọ́ kìíní ọdún ọdún 1972 yẹn sẹ́. January 1, 1972. Mo wá lálàá. I had a dream. Mo wà ní lọ́jọ́ náà. I was in Ìbàdàn nígbà tí mo tají aláìsẹ́. and in that dream. ẹ̀rù bà mí. I was afraid when I woke up. ẹ̀rù bà mí jìnnìjìnnì. I was really afraid. wà sọ pé báwo ni àlá ṣe máa mú kẹ́rù bá ènìyàn. well you probably say why how come I was so afraid. báwo ni mo ṣe lè lálàá tí àlá máa máa dẹ́rù bà why was the dream so fearful. wọ́n lọ wo ìwé ìwòrí Dáníẹ́lì. You can read the book of Daniel. And you find that there are some fearful dreams. Ìgbà tí King Nebuchadnezzar had a dream. He was afraid when he woke up. When he called all his wise men to interpret his dream. And they could not interpret the dream. He was even more afraid. And when he was given given the interpretation. lọ kà nínú ìwé Daniel lórí kejì. this is in Daniel chapter two. wà á tún lọ wo Daniel lórí wà á tún and look at Daniel chapter four there is another dream there. jẹ́ kó mọ̀ pé. that would make you know. ìgbà míì wà tó àlàyé kú there are some fearful dreams. àní ló in this particular dream. nítorí pé mo ṣẹ̀ṣẹ̀ wọ ilé ìwé yunifásitì yẹn ni. remember I was just a fresh student in the university. ó dàbí pé mo ṣì wà nínú ilé ìwé gíga náà. it looks like I was still in the high school. nítorí pé gbogbo àwọn ọmọ ilé ìwé wa táwọn jẹ́ àwọn ọmọ mi. because all my classmates. la ṣì wà nínú ilé ìwé náà. was in the school. ó dàbí pé a wà ní níjọ́ náà. it looks like we were in the classroom. ni a bá gbọ́wọ́ ariwo níta. and we have a, a shout outside. bí gbogbo èèyàn ni a bá yọjú lójú window. then we peeped from the window. gbogbo ayé ni gbogbo wọn sá. and we saw everybody running up and down. ni gbogbo èèyàn sá. running helter skelter. wọ́n ni. they were just running into the bush laba yọjú gbogbo wa sájáde nínú yàrá nínú ní classroom yẹn. and all of us ran outside from the classroom. la dúró sí pavement. and we stood in the pavement in front of the class. la gbójú sókè tó ń bọ̀ láti. we lifted up our eyes up to heaven. tó ń bọ̀ and we saw something coming down from heaven. ó dàbí àpé àwọn kan ń bọ̀ it looks like some people were coming down from heaven. pé Jésù tí wọ́n sọ pé ó ń bọ̀ yẹn ń bọ̀. like this same Jesus that they said is coming was actually from heaven. nígbà tí mo wí at this time I was not yet a Christian myself was a church goer, I was not yet a disciple of Jesus. Because I was still going to parties. I was still sinning like everybody else. But in the after I had this dream, oh, I was afraid gbogbo wa bọ́ sórí iwájú classroom wa when we stood in the pavement in front of the classroom. ta gbójú sókè. and we lifted up our eyes. la rí ẹnìkan ló wà lórí ẹṣin lórí òfurufú. we saw somebody on a horse in heaven. gbogbo àwọn èèyàn sì ń bọ̀ bọ̀ láti olo láti ojú òfurufú bẹ́ẹ̀. great multitude were coming down from heaven with him. wọ́n ń bọ̀ láti ọ̀run fásitì ayé. they were coming down from heaven to the earth àwọn tó ń bọ̀ látọ̀run yẹn ni wọ́n ń yọ̀. and these people coming down from heaven were rejoicing. wọ́n ń yọ̀ wọ́n ń pàtẹ wọ́n kọrin. they were rejoicing and singing and clapping. àwa tá a wà lórí. of us who are on the earth. ìbẹ̀rù ń bà wá. we were afraid. gbogbo wa bá bu àbá bá berege. everybody was running away. gbogbo wa bá ferege. we were all running away. èmi náà bá sá pẹ̀lú pẹ̀lú pẹ̀lú wọn. and I too started running away. mi tẹ̀ mọ̀ bí táwọn sá lọ. I didn't even know where I was running to. àwọn sá wọnú ìgbẹ́ lọ ni. we were just running away. and something told me within me. that but you also go to the church. why don't you just go ahead and stay. with fear. I went back to the classroom. and I saw that only about three of us remained in the classroom. mí and I was afraid. frightened. my heart was beating fast. Ah, tó the people coming down from heaven I just know they were rejoicing. they were the only happy people. those who were on earth. they were afraid. and they kept on running away ọ̀rọ̀ tó ń lẹ́nu wa ni pé. and the word coming out of our mouth was. pé àṣé ni. so this thing was actually true. àṣé ni pé. this thing was actually true. pé Jésù yìí ń padà bọ̀. that this Jesus was coming back. ìyẹn lèmi náà fi kọ́kọ́ sátẹ̀lé wọn. that's why I ran with them. gbọ́ngbà tó kọ̀ọ̀kan sọ fún mi pé. but when something told me within me. èmi náà sábà ń lọ sí ṣọ́ọ̀ṣì. that after all you go to church also. èmi náà sábà ń ṣe déédéé. you also do go to church. máa ń ṣe déédéé ní ṣọ́ọ̀ṣì mi. I was a good person too in my church. why don't you go ahead and wait. ni mo lọ fi ìgboyà yẹn dúró. then even with the little boldness I was about to acquire, I waited in the classroom. But as I sat down, I was afraid. And then I peeped in the, from the window again. I saw that all those who have run out, it's like they were directing them as if they were going to, die. They all bent down their head in sorrow. They bound down their head in sorrow. And they were direct directing them just like you direct cows to the slaughter. this great multitude was directed to a fire. And I was afraid. Bí mo ṣe rí ọ̀gbẹ́ni kan tó ń padà bọ̀ I was afraid that he is coming to, to tell me to follow the people. Then I woke up from the dream. When I woke up, I said, God save me. God save me. So this is true. That this Jesus is coming back. Lord, don't let me go into the fire. Whatever I need to do, please show it to me. On this day that I'm telling you, because it was January 1 mo lọ sí mo rí àwọn kan lórí òkè kan ní premier hotel. I saw some people on a mountain in premier hotel. wọ́n wá ń ṣe ṣọ́ọ̀ṣì wọn lọ́jọ́ náà ń bẹ̀. they were doing a church service. mo lọ bá wọn bẹ̀. so I went to them. mo sọ ìtàn yìí fún wọn. I told them the dream that mo I had. mo sọ àlá yìí fún wọn. I told them the dream that I had. bò àwọn náà. and they were also afraid. wọ́n ní ah. They said, they said they know also that the coming of Jesus was soon. Eh, you might begin to say, well, from 1972 until now, it's still so soon. I want you to know that, <laughs> you know, very soon this thing will happen. I like you to know that God is merciful. the Bible says. that this same Jesus is going to return. this prophecy will come to pass. many people might ah, say. sọ that from the beginning of the world the promise of his coming has been around. but the Bible says. that it's the mercy of God. because because he doesn't want all the men to perish. It is not the will of God that men should perish. That's why he's still giving us time. That perhaps you will repent. That perhaps if he gives you some more time, you will repent. But the time is coming. Because the Bible says that God created the earth in six days. Remember, that signifies that God gave man on the earth 6,000 years. Those 6,000 years are, is about to run to an end. Because we are almost ending those 6,000 years. In the year 2000, I want you to know that that will be the end of the 6,000 years as we men has been counting with our calendar. but God says. kúrú. that the days shall be shortened. Jesus is coming soon. when I have this dream. that makes me to to tighten my belt. that I really want to follow this Jesus. I do not want to just serve. I do not want to serve God haphazardly di Jésù you must hold on to Jesus. Jésù bọ̀ because he is coming soon. ilé ní ìwé ìfihàn yẹn ṣe sọ fún wa. that's why the book of Revelation tells us in chapter one verse seven. pé ó ń that he is coming from heaven. ojú gbogbo ènìyàn yóò sì rí. and all men shall see him. àtàwọn tó gun lọ́kọ̀ọ̀kan pàpà. and even those that with sword. all inhabitants of the earth shall weep before him. I do not want to cry before Jesus. I want to be with those that is returning from heaven with him. who is those people that shall be rejoicing. Those are the only ones that were happy. What is Jesus coming to do? He's He is coming to reclaim the earth to himself. In the book of Revelation. ogún chapter nineteen. akọ́pá ìpè. it is written. mo fẹ́ kó mọ̀ pé àlá tí mo lá gan. that the dream that I actually had. it was like what was written in the book of Revelation. because in Revelations chapter nineteen. verse eleven. it is written. and I saw heaven open. and behold. a white horse. and he that sat upon it is called the truth and righteousness. And in righteousness did he make war and judge. Ẹni tó jókòó lórí ẹṣin ni mo sọ pé mo lórí lórí àlá mi that's the one that I saw in my dream. Jésù ló jókòó lórí ẹṣin náà lọ́jọ́ náà. His name is Jesus Christ. rẹ̀ ń dùn tó ń yọ̀ṣẹ̀ rẹ̀. And he was rejoicing. Àwọn tó wà lórí ilẹ̀ ni wọ́n ń kúnú wájú rẹ̀. And it was the people that were on the earth that were crying before him. As the book of Revelation says. fẹ́ pẹ̀lú àwọn tó máa máa bá bọ̀. But I want to be among those that will come down with him. That's why I believe in Jesus Christ. That's why I'm telling you about this coming of Jesus. That you might repent now. That you might not not going to hell, if you do not want to go to hell, you must believe Jesus as your saviour. read verse fourteen of that same chapter. and the armies which were in heaven. followed him upon white horses. clothed in fine linen. white and clean. àtúnká ní ẹsẹ̀ kọkàndínlógún and verse nineteen pé wọ́n bá àwọn ọmọ tó wà lórí ayé jagun. they fought with the beast on the earth. wọ́n sì sọ pé wọ́n ṣẹ́gun. and the bible says they overcame. mo sì rí ẹranko náà. and I saw the beast. àti àwọn ọba ayé. and the kings of the earth. àti àwọn ogun wọn. and their armies. tí ó gbàjọ láti bá ẹni tí ó jókòó lórí ẹṣin náà. gathered together to make war against him that sat on the horse and against his army. kí ló ṣẹlẹ̀ nígbà náà. what happened? a sì mú ẹranko náà. and the beast was taken. àti wòlíì èké ni pẹ̀lú rẹ̀. and with him the false prophet. tí ó ti ń ṣe iṣẹ́ ìyanu níwájú rẹ̀. that wrought miracles before him. èyí tí ó ti fi tọ́ àwọn tí ó gba àmì ẹranko náà. with which he deceived them that had received the mark. àti àwọn tí forí fún àwòrán rẹ̀ jẹ. of the beast and them that worshipped his image. àwọn méjèèjì yìí ni a sì sọ láàyè sínú adágún náà. these both were cast alive into a lake of fire. ti fi mi ọjọ́ jó. burning with brimstone. àwọn yòókù ni a sì fi idà. and the remnant were slain. idà ẹni tí ó jókòó lórí ẹṣin náà and the sword of him that sat upon the horse. Which sword proceeded out of his mouth. And all the fowls were filled with their flesh. My friends and brethren. God wants to reclaim this earth. God is going to fight against the nations of the earth. That's what Jesus is coming back to do. This earth belongs to Jesus. Jésù sì ti máa gba ayé padà sọ́dọ̀ rẹ̀. and he shall reclaim it to himself. wàá sọ pé gbogbo àwọn ìjọba ayé wọ̀nyí. you say you might tell the governments of this world. ó ti rùn kó sọ pé àwọn ti ní irin ìjà ogun tó. as powerful as they might be in wars of weapons. wọ́n sọ pé àwọn ti ní gbogbo orin ìjà ogun. they might think they have all the nuclear weapons. tí Jésù bá yọ láwọ̀ sọ́mọ̀. when Jesus comes from the heaven. gbogbo irin ìjà ogun wọn yóò dá sún. all their weapons of war shall be known. the Bible says they gather together to fight against him that's coming from heaven. sọ pé. but the Bible also ìdà láti ẹnu sword from the mouth of Jesus. Shall destroy them all. It's going to come to pass. I don't want to be on earth at that time, I want to come back from heaven with Jesus. Those who will be his disciples, they will first go to meet Jesus in the air. That is written in the book of Thessalonians. Chapter four. Where it says that they those who belong to Jesus pàdé Jésù dé àwọsánmọ̀. we shall meet with him in the air. nígbà tí Jésù tàbá pàdé Jésù láwọsánmọ̀ yẹn. after meeting with him in the air. Jésù àti àwa yóò then we the disciples and Jesus shall come down to the earth. àwa wà gbógun ti àwọn ọba àwọn ọba orílẹ̀ ayé. and fight against the kings of the earth. ohun tó ń bọ̀ àṣẹlẹ̀ nìyẹn. that's what is going to happen. Jésù yóò pa gbogbo àwọn tó ń pa ayé run. Jesus will destroy the destroyers upon the earth. ní ìwé ìfihàn orí kọkànlá. in Revelation chapter eleven. láti ẹsẹ̀ kẹrìndínlógún. verse sixteen. àti ẹsẹ̀ títí di ẹsẹ̀ kejìdínlógún. and verses verse eighteen. Uh, látún sọ pé àwọn pé àwọn tí wọ́n pa ayé yìí jẹ́sẹ́. the Bible says that they that destroy this world. Ọlọ́run yóò pa wọ́n. God will destroy them. ìwọ tó o bá pẹ̀lú àwọn tó ń ba ayé yìí jẹ́. if you are among these people. bóyá nípa ẹ̀wọ́ àbẹ̀tẹ́lẹ̀. maybe by giving out taking bribes. àbí nípa ẹgbẹ́ òkùnkùn. or by being a member of perhaps you have even sold your to the devil. àìsàn ṣe àwọn ọmọ ọlọ́mọ láì maybe you are one of those that smite people with sickness. àbí pẹ̀lú pẹ̀lú àwọn tó ń rán ẹ̀mí èṣù níṣẹ́. or are you one of those that send demons to people. àbí ti di babaláwo ti fẹ̀rẹ̀ sí ní fọ́. or are you a witchcraft person yourself. mo fẹ́ kó mọ̀ pé o pẹ̀lú àwọn tó ń ba ayé ìjẹ́. then you are one of those that destroy the earth. àwọn ni Jésù sọ pé àwọn yóò Ọlọ́run. that was the interpretation of the dream given to Nebuchadnezzar the king bíbélì sọ ní daniel orí kejì náà. daniel chapter two the bible says. nígbà tí daniel ń fi àlá nebuchadnezzar hàn. that when daniel was interpreting the dream of nebuchadnezzar. pé ní ìgbẹ̀yìn ayé yìí sẹ́. that in the end of this world. nígbà tí gbogbo àwọn ọba ayé bá pọ̀ rẹ́rẹ́ yìí. when all the kings of the earth shall gather together. ọlọ́run yóò gbé ìjọba kan dìde. that God shall raise a kingdom. pé ìjọba ọlọ́run yìí yóò wá pa gbogbo ìjọba rẹ. and this kingdom of God shall destroy all the kingdoms of this world. ìjọba ọlọ́run la ló ń bọ̀ yìí o. this is the kingdom of God that is to come. Kristi ni olórí ìjọba náà. and Jesus Christ is the head of that government. torí pé òun ni Ọlọ́run. because he is God. Jésù wá ti ó ti wá lórí yìí. Jesus has come upon the face of this earth. ó ti fi orúkọ rẹ̀ lélẹ̀ lórí yìí. he has established his name on this earth. ó ti sọ pé tó bá gba orúkọ òun gbọ́. and he says to anybody who believes in his name. tó bá rẹ̀ sí tẹ̀lé Jésù. and follow his commandments you will become a disciple. pẹ̀lú àwọn tí wọ and you will become one of those that will enter into the kingdom of God. we are the ones that will meet with Jesus first. àwọn ìjọba ayé wọ̀nyí gbogbo. for this governments and kingdoms of the earth. They will want to fight against Jesus. láti But Jesus will return from heaven. To fight against them. The Bible says. In the book of Daniel chapter two. Verse forty-four. It says pé òkúta kan tí a tí a gé rí ọwọ́ tó gé. that is a rock hewn out of the stones without hand. ó fọ́ ère Nebuchadnezzar yẹn ṣúṣú. that broke down the image of Nebuchadnezzar to pieces. not ṣàpẹẹrẹ pé Ọlọ́run ló máa dá ìjọba náà gbélé. this signifying that God shall judge the kingdoms of the earth. Ọlọ́run fẹ́ gbé ìjọba sọ̀kalẹ̀. because he wants to establish his own kingdom. yóò wá fọ́ gbogbo orílẹ̀-èdè ayé yìí. and he shall destroy all the governments of this world. ohun tí Jésù ń bọ̀ àṣẹ that's what Jesus is coming to do. when you hear hear us talking about the coming of Jesus, that's what he's coming to do when he comes back. All the governments of this world shall be destroyed. In all all nations of the earth. Gbogbo àwọn ọmọ ogun la ó sì gbó yányán. All their armies shall be destroyed. Jésù Kristi yóò wá máa jọba lórí ilẹ̀ yìí. And Jesus shall rule upon the earth. Jésù yóò wá mú ìkọ̀kan náà àwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n wọ̀nyí. And each of his disciples. Yóò wá fi wá ṣe àkóso orílẹ̀ Shall be leaders of government all over the world. yóò tún wá wà nísìmí. And the world shall be in peace. Fún ẹgbẹ̀rún ọdún kan tó bọ̀ yìí. For a thousand years of millennium. Eléyìí ni wàá kà ní ìwé ìfihàn. This is what's written in the book of Revelation revelation chapter 20 and you will see there that there is coming a thousand years when Jesus himself shall rule upon the earth. And that's what Jesus is coming to do. You might say, How can you enter into this kingdom? The first thing is that you must accept Jesus as your Savior. You must repent and accept Jesus as your Lord. Tell Him to come and live in your heart mímọ́. Then Jesus will give you the Holy Spirit. yóò mú ẹ̀ṣẹ̀ kúrò lọ́kàn rẹ. He will take away sin from your heart. Yóò wá sọ ọmọ Ọlọ́run. And make you a child of God. Ìgbà ìwọ yóò pẹ̀lú àwọn atamájogún ayé yìí. Then you will be one of his disciples that shall inherit the earth. Nígbà tí mo wà ní nígbà tí mo kọ́ nígbà tí mo jáde ilé ìwé gíga yẹn. When I graduated from high school. Bàbá mi sọ pé kí n wá ra ilẹ̀. My father told me that I we should buy a land. Ó ní ọmọkùnrin yóò ṣe wá ra ilẹ̀. So why don't you come and try and buy a piece of land now that you are making some money? Mo sọ fún pé. I said to him. Mo ní gbogbo ilẹ̀ ayé ni. That all the land of of this world belongs to us. because Jesus inherits the earth. and those of us who belong to Jesus. we own this earth. even if we don't buy it. pretty soon. the kingdom of this earth and the processions of this world shall be taken away from their hands. and belong unto us disciples. We don't have to buy anything. Because we know what's going to happen very soon. Because he says those are walking the truth, those of us who are following Jesus, we shall follow the light of the world. And this light of the world is Jesus. And that's what the light is what shows us that he will possess the possessions of this earth. That all kingdoms of the earth will belong to Jesus ìyẹn la fi ń sọ fún wọn náà. and that's why we are telling you that you should come and belong to Jesus today that you might be a partaker and a disciple of Jesus. àní ìjọba náà ń padà bọ̀. the kingdom of God is Jesus coming back. Jésù kìí padà bọ̀ ìṣẹ́. Jesus is coming soon. wà á nígbà wo ló ń bọ̀ yìí. you might say when is he coming. a lè má mọ ọjọ́ náà. we don't know the day. a lè má sọ ọjọ́ náà fún ẹ. We might not tell you the day. But I want you to know. that it's soon. God has been showing dreams to all his disciples all over the world. that to tell us that we should be preparing. that is coming is very soon. because by these dreams and visions. that he has shown to the disciples and prophets in the Bible. the writers of the Bible. they all prophets prophesied about what's going to happen about the end of the world by dreams and visions. And these same dreams and visions are being shown to us today to show us that the time is at hand that we should prepare. We are the bride of Jesus Christ those who believe in Jesus constitute the bride of Jesus. that's why we need to know that the time Jesus is at hand. and that's why Jesus is telling us. because a wife that is to get married will definitely have to know the day of the marriage. and Jesus has been showing us the time that we should get ready. and we are preparing. and that's why we are telling you. pé ǹjẹ́ you want to enter into the kingdom of God, God accept Jesus today because the time is at hand. Jesus is coming soon. When is he coming to do? He's coming to possess the kingdom of this world all of the kingdoms of the earth. láti America títí dé china. from America to China. gbogbo wọn ni a ó gé kúrò. all of them shall be cut off. Jésù Kristi yóò wá fi ìjọba tirẹ̀ and Jesus Christ will establish his own government. àwọn Kristi ni yóò wá máa jogún ayé yìí. and we his disciples shall possess the earth. we shall inherit and govern the earth. Jésù yóò wá máa jọba ní Jerusalem. and Jesus will rule from Jerusalem. eléyìí ni Bíbélì ti sọ fún wa. that's what the Bible says ìfihàn orí ogún sọ gbogbo ẹ̀. in Revelation chapter twenty rẹ̀. read it yourself. àwa fẹ́ sọ fún wọn nísìnyí. we want to tell you, you now. yóò fẹ́ di ọmọ lẹ́yìn do you want to be a disciple of Jesus. mọ̀ pé ohun tí à ń sọ yìí ti súnmọ́ ilé bẹ́ẹ̀ yìí. if you know in your heart that this is the truth. jókòó yẹ kó wa máa múra sílẹ̀ you should begin to prepare. the bible clearly says. gbàtọ́ that if you know that these things are coming. what manner of person ought you to be. In holy conversation and godliness. begin to repent. begin to examine yourself. that you should not sin anymore. and that you belong to Jesus. because there is no religion religion that can kò you. tó no religion can take you to the kingdom of God. unless you are washed by the blood of Jesus. only then can you belong to Jesus. only then can you be among them that will meet with Jesus in the air. that time is coming very close. I want you to prepare. and begin to examine yourself. and sin no more. because because Jesus loves Jésù you. and he is coming soon. that time is coming close. tó let us read further in second Peter. chapter three. verse eleven. wípé. it is written there. nítorí because of these. I will read again. Pétérù kejì sẹ́. Second Peter. Orí Verse three. Ẹsẹ̀ chapter three verse eleven. ǹjẹ́. yet. bí gbogbo nǹkan wọ̀nyí yóò ti yọ yóò ti yọ ni yọ ni. as these things shall be. bí gbogbo nǹkan wọ̀nyí yóò ti yọ ni. irú ènìyàn wo lé ẹ̀yin àbá jẹ́. what manner of men ought we to be. nínú ìwà mímọ́ gbogbo. in all holy conversation. àti ìwà bí ọlọ́run. and godliness. kí ẹ máa retí. expecting. kí ẹ sì máa múra gírí. and preparing. de dídé ọjọ́ ọlọ́run. till the coming of the Lord. nítorí èyí tí àwọn ọ̀run yóò gbiná. whereby the world the heavens shall go on fire. wọn yóò yíyán and they shall be burned. tí àwọn ìmọ́lẹ̀ rẹ̀ yóò sì ti inú ooru gbígbóná gidigidi di yíyọ. and the blackness of his fire shall melt. kí la ń sọ yìí sẹ́. what are we talking about? bíbélì sọ pé. the bible says. nígbà tí ohun gbogbo yóò wá di òpin tí a sọ yìí. at the end. ọ̀run ìgan tí wọ́n ń wò. even the heavens that you see. yóò gbaná. shall be burned ìgbà náà súnmọ́ dílé o. that time is coming. Jésù ń padà bọ̀. Jesus is coming soon. nígbà tí ohun tí Jésù bá yọ láwọn sọ́wọ́n and when Jesus comes in the heaven. bíbélì sọ pé. the Bible says. ìmọ́lẹ̀ ara rẹ̀ lásán. that the brightness of his light. yóò fọ́ gbogbo àwọn ogun ayé yìí lulẹ̀. will melt and destroy the armies of this world. ìjọba ayé ìgan yóò wá di wíwó. the government of this world shall collapse. àwọn ọmọlẹ́yìn Kristi yóò wá jọba lórí gbogbo ayé. and the disciples of Jesus shall rule over the earth. we want Jesus. wá sọ tẹ̀lé wa so you say after us right now. Jesus Christ. I want to be your disciple. I know that time is coming. For I can see the signs. The signs are showing us that your coming is at hand. Come and make you a disciple. I don't want to go to the fire. I don't want to be among those that will be destroyed. Because when God destroyed the earth in the fourth time, only the ark of Noah was the safety. The time is coming now. Jésù Kristi ni ọkọ̀ Only Jesus is the ark of safety now. I'm coming into you, Jesus. Come and enter into my heart. Turn me to a child of God. Amen. Amen. We pray for you, Jesus. Make them your child, Lord. That they might be called, become yours. And sin no more. Amen. Right to Evangelist Julius Ade, Gospel Distribution Ministry. If you have access to the internet, our web address is www.gospeldistributionministry.com gospeldistribution.org. You have to spell that one out gospeldistribution.org. Gospel distribution is one word. www.gospeldistribution.org. And you can send us email on the internet. Our web our email address is webmaster at gospeldistribution.org. Webmaster at gospeldistribution.org and you can also read all our literature on the internet freely. God bless you and see you, we see you again next time in Jesus name.